ìbẹ́pẹ tó pọ́n lápọ̀njù ó jábọ́ ó fọ́nká ah! ló bá tán èso dáradára ti fọ́ adéjú kẹ̀kẹ́ kan lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́nká àtẹ̀yìn àti èso àjàrà mo lò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjẹ́ bọ́kọ́ la ṣe pa kó balẹ̀ rè o ó sì pọ́n ó tún dán one oh five dot nine fm na fresh e dey fresh káfọ́ olówó ọjà kó dán mọ́rán ó dún ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ó dún ó ń dán gbinrin programs full of wisdom na fresh e dey fresh. Papa, mama, my brother, my sister, make una dey hear am o. Oh. Fresh FM na the ogbonge radio wey dey reign o. Oh. No be only for Naija, Kakiri Agbaye pata na ti n gbọ america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o oh. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh. gbọ́dọ̀ tó o tún dán one five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. ajíjọgbọ́ ajábalẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh, yẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. tó ń pawó wọlé jù ní nàìjíríà IGR wọn tó rú gọ́gọ́ jù ìpínlẹ̀ èkó òun náà ni nọ́mbà one abatẹbatẹbatẹ six hundred and fifty one billion owó tó bá pọ̀ ní abatẹ ẹ o ti di tó pé abatẹ ọ̀pọ̀ abatẹ abatẹbatẹ ọ̀pọ̀ pọ̀pọ̀ ah! ni bẹ́ẹ̀ni opp opp ó pọ̀ pa <laughs> Lagos lọ top IGR list o six fifty one billion wọ́n ń bọ̀ nu. lóṣù àbò lọ́dún lọ́dún lọ́dún. six hundred and fifty one mm, billion. ó ṣe wọ́n ń bọ̀ ní one trillion. ah no ah. àpapọ̀ bọ́jẹ́ẹ̀tì bí ìpínlẹ̀ rẹ̀ fà. kí ló fi ń ṣe léyìí. <laughs> Eh? kí ló fi ń ṣe léyìí. ọ̀parí. ló fi ń ṣe léyìí ọlọ́run wọn ló dé o. Ah. ọlọ́run ti àwọn ìpínlẹ̀ yòókù náà yóò dé. àmọ́ mo mọ̀ pé lábẹ́ ìlànà bó ti ṣe ó ní ìjọba àpapọ̀ gbogbogbò bá ní ká ṣe true federalism through federation ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò yẹ kó sí ìpínlẹ̀ tí ó kù ṣẹ̀ kò yẹ kó sí ìpínlẹ̀ tí IGR rẹ̀ ò ní gbé wọ̀n bẹ́ẹ̀ ni bí wọ́n bá jẹ́ kálukú lu àlùmọ́ọ́nì láti fi pọ̀ pọ̀ pọ̀. tí kì í bá ṣe pé bá a ṣe ṣe ètò Nàìjíríà bá a ṣe hun Mm. tó jẹ́ pé federating units lẹ́ni ìjọba àpapọ̀ àwọn owó kọ̀ọ̀kan tí ẹ bá rí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí rogún bẹ̀ wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá pín káàkiri tí ẹ bá ní kọ́ lọ́mọ ọdọ́mú ọ̀yẹ́ gbé ìpínlẹ̀ kankan ọ̀yẹ́ kó kúṣẹ́. kó n tí mo wí nù. nítorí pé èmi máa ń fojú wo àwọn sàkó nǹkan kankan tí ẹnu ẹ̀ sábà lọ́bẹ̀ ojú ẹ̀ lọ́bẹ̀ ọkàn ẹ̀ lọ síbẹ̀ àwọn nǹkan àlùmọ́nì inú ilẹ̀ tí ń bẹ nípínlẹ̀ kò sí ìpínlẹ̀ tó kúṣẹ́ pé nǹkan kankan kọ̀ wá sínú ilẹ̀ tá a dá màmá yín tẹ́ fi ń sọ̀rọ̀ bí ọba jẹ́ bí ogún yóò jẹ́ bí ọgbọ̀n ni àwọn nǹkan lọ́wọ́ àtẹ̀bà tí eyín ah. wọn kàn pọn lálábẹ́nu ni. <laughs> wọ́n ń jà lùbọ́sà lábẹ́nu. wọ́n kàn ń fún mu lábẹ́nu ni ẹ sì ní gbọ́ kò sí àkáǹtì kankan fún kò sí ọ́dítì kankan fún yùn. ṣé bí ìpínlẹ̀ kan ah. ni wọ́n pé bàálù kan máa ń fò wọ́n kàn rí tí bàálù kan yóò fò látòkè yóò kàn bọ̀lẹ̀ sínú gbó yóò bò látòkè yóò balẹ̀ sínú gbó yóò tún gbé anú gbó yóò tún gbé anú gbó yóò tún gbéra hmm. kí ni eh, wọ́n kó sínú gbogbo ń ta wá wíjọ yìí ẹsẹ̀ mẹ́fà ni kò sẹ́ni kankan tẹ́ gbọ́ pọ́ oko wo ẹ̀jọ̀ oko ẹ̀jọ̀ ó tún kọ lọ sọ́run hmm. kódà bí wọ́n bá sin nǹkan mọ́ fún pósí ìdajì làwọn ọmọ eriwo wọn ń bọ̀ àwúwo bẹ́ẹ̀ ah, ah. orí ti ẹ̀gán ah. ọ̀tọ̀ ọlọ́run kò ṣàánú wa o ọlọ́run kò ṣàmọ̀ ṣàánú èèyàn ni o àmì o. Hmm, kí elédùmarè kí ó gbà wá káwa náà ó sì gbára wa ẹ̀yin èèyàn wa bó o ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá kéré kùjọ́ méje kùjọ́ méje lónìí bẹ́ẹ̀ni ọdún tuntun okùjọ́ mélòó nù. bíi mọ́kànlá bíi méjìlá. irọ́ bí ọkùnrin bíi jọ́ mẹ́rìnlá are you sure. bẹ́ẹ̀ni jọmọlá eh, ló kù eh, eh, ọjọ́ òsè jí bí owó. Ah, àwa òun ká ti wá nílẹ̀ yorùbá nù ìdílé wọn lè kọ́ ó lè kà á bá wọn lè kọ́ sínú ìwé báwọn. bá a ti ń sọ̀hún àmọ́mọ́ fi rán ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mọ́ fáwọn èèyàn nìkan létí ni wípé ẹ mọ́ gbàgbé ohun tó lóòbùn mi ń kọ́ o ní bùn mi mọ́ o. pé a ti bẹ̀rẹ̀ sí gba ẹ̀bùn ọdún o. ọ̀sánú òòbùn mi. <laughs> àbọ̀ládé ah, ah. àbọ̀ládé bonsue. yes. ah all right atọ́làtọ̀ na him bad ṣọwárí ní ìsìn gan àsìkò tí èèyàn tiẹ̀ máa ń rojú koko pé wọ́n bùn ní nǹkan wá kéré ah nírúfẹ́ àsìkò yìí àsìkò mọ́yọ̀mí gàrí bí èèyàn bá bùn ọ ní nǹkan kó dúpẹ́ ni o àsìkò tí èèyàn máa ń fẹ̀mí ìmoore hàn sí gbogbo nǹkan ni o torí pé ìtítí títí o so therefore everybody tí ó bá ti náwó sí ọ. ó ká kò manage ẹ̀ náà ni wọ́n wá gbé rẹ̀ sí fún ọ olóko ah, ìrẹsì ń pàkúta. ebi àpò lẹ gbé fún mi ní èsì ẹ̀sì àgbélàjì fún mi lọ́dún yìí. ìrẹsì ń tẹ̀ ń pàkúta ni ah, ìwọ́n ní ìrẹsì pàkúta. ìrẹsì ń pàkúta. Ah, nàtọ́ nàtọ́ náà ń bá do pé wọn ò bá fún ní nǹkan kan kò sí ní tẹ́ẹ̀sì eh? kádúpẹ́ lọ́wọ́ ẹni tán náà wọ́n tó ní òkú kù sí ẹni tí òwò bíi ta wà ń kọ́. ọdún tó kọ báyìí owó mi lọ rẹ̀ hundred thousand ni máa fún mi gbogbo kérésì ó wá ah. dọdún yìí ó wá ah. ẹ sẹ́ni àkáǹtì yẹn ó wá sẹ́ni fifty thousand sí yín ẹ wá rún mú ẹ wá rún mú jọ pé sẹ́mi hmm. ah, náà mo wá lẹ́sì bí owó ẹ mu lọ́wọ́ ọ̀làmọ́rin báyìí ẹ wá gbà mí nǹkan ẹ ó jẹ́ dúpẹ́ nínú àwọn ìwé ìròyìn wa fún ti òórùn òní Vanguard àwọn òórùn ìbọn lẹ́yìn àárọ̀ tí òní yìí ẹ mọ́tùmọ́tù ò sí mbẹ́ o torí àkàsọ̀ ẹ̀kọ́ gan-an mm. kò kọjá sílẹ̀ márùn-ún ní ìsìn ẹ ló sílẹ̀ márùn-ún náà wọ́n mọ̀ tí ń pọ́n kọ wọ́n mọ̀ tí ń pọ́n kọ odidi kan ní hundred naira ní ìsìn. kí ló ń wí o kò sì túmọ̀ sí pé ó jẹ hundred naira kó wà pò tí yó irú ìwọ ìtọ́mọ ikú tó po oúnjẹ ó jẹbi mẹ́jọ rẹ̀ kó o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jíjẹ kó o bá bẹ̀rẹ̀ pẹ̀lú. èmi ọ̀wá kọ́dún ẹ̀kọ́ pọ̀jù ká máa hó lérí ara wọn èmi ọ̀tí ẹ̀kọ́ dùn rẹ̀ gangan ẹ sáàjì kí mọ́mí ọ̀sá wà bẹ́ẹ̀ dáadáa kọ́pọ̀ yìí. èyí tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ èyí lọ lẹ́nu tèmi tààrà àfi bó bá ní mọ́ínmọ́ín bó bá ní mọ́ínmọ́ín mo lè wo bíi ewé mẹ́fà bíi ẹ̀pọ́n rẹ̀ mẹ́fà kí n kàn ah. fomi lò ó pẹ̀lú ọ̀lẹ̀ bíi mẹ́ta àbí mẹ́rin. láì ṣe pákọ́kọ̀ pákọ́kọ̀ ní mọ́ jẹ́ egun pákọ́kọ̀ ní mọ́ jẹ́ ẹ̀kọ́ mo ti jẹun ẹ̀kọ́ mẹ́fà lẹ́ẹ̀kan oṣù wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn tọrẹ yọkan ní ìsìn arábí tí wọ́n ti ń pàlàwọ́ ẹ̀ ìyá bàbá àtọmọ <laughs> ẹ̀kọ́ yọkan wọ́n gbé wájú wa ní ìwọ bùkán kémi ní bùkán bó ṣe gbà ní. ṣé nàìjíríà náà ló wá rí bá kéde ọlọ́run ó mú gbàtọ̀ dáadé. Ah! Eh. ọlọ́run ṣáwọn oh. ṣàánú èèyàn ni ẹ̀yìn ní ìta gbangba the punch gbogbo ìwé ìròyìn tí ń bẹ lọ́ọ̀ mi kọ mo mọ̀ pé ìtì ń bẹ wọ́n ní lẹ́yìn tí ó ti pe alára pe àjèrò àwọn tí ń tàpóró gan ọ̀gá wa tí ń bẹ ní FCT àti ọ̀gá wa tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers bíi gómìnà wọn ni ó dàbẹ̀ pé wọ́n kọ́wọ́ bọ sọ̀rọ̀ pé àbúrí accord ọ wà. ìjókòó àbúrí. ìjókòó àbúrí wọ́n wá ṣe àkọ́ọ̀dù ibo wọ́n ti ṣàkọ́ọ̀dù eléyìí náà wọ́n ní Tinubu ti padà ṣe kinní kan accord fún Wike àti Fubara tó fi jẹ́ pé wíkì òní máa rí nǹkan wí sí fùbárà fùbárà náà òní máa fi gbogbo ògbà fura sí mm. wíkì mm. ìròyìn ọ̀hún bẹ ní gbogbo òwe ìròyìn tó jáde lórí. gbogbo kókó ń tọ́ fẹ́ sọ náà ni pé wàhálà ti jẹ rodò lọ́ọ́ mú mi nínú fìtínà tí ń bá wọn fẹ́ra nípínlẹ̀ Rivers láàrin gómìnà mm. tó wà ńbẹ̀ àti gómìnà tó kú òǹpò ẹ̀yọ all right ẹjẹ́ tó wò àwọn ìròyìn míì tó ń bẹ mi ah! kí ni sàgbáyé báyìí o. Ah ẹyin Pope Francis wọ́n ní ọmọ ah, ṣeéṣe kí wọ́n buwọ́ lù pé ẹ máa fẹ́ra yín lọ akọsákọ abosábo hmm. ah, ah, same sex marriage English. Oh? Pope rẹ́rìn sí ìròyìn náà. ẹ wọ́n nígbà ọba yá nísìn ẹ ti máa ráwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan pé ayé ń lọ ayé ń lọ <laughs> ayé ń lọ sópin náà. ìrọ̀lẹ́ ayé la wà yìí ọlọ́run kò ṣàánú iná jó ilé hmm. gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ aláò àkàlà wọ́n kọ sínú gbogbo òwe ìròyìn tó jáde lónìí ni wọ́n ti kọ síbẹ̀ kí ọlọ́run dákunjọ kó fòfò rẹ̀ mí o àwọn tí wọ́n wà ń bẹ̀ ẹ̀kú rọ́jú o hmm. ọlọ́run ní jẹ́ kí a tún rí nǹkan bú bá mọ́. àsìkò tá a wáyé àsìkò ọyẹ́ ni ọ̀nà kọ́nà ní iná lè gbà tí ọ̀sẹ̀ yọ ayé ìgbà tí wọ́n máa purọ́ mọ́ nepa ó ti kọjá lọ ebi bẹẹ bá mi ẹ bá rí iná ni iná iná nígbà tí iná mọ wá déédéé ẹ wá jẹ́ káwa gan sọra ni gbogbo nǹkan ti gbẹ hánránhánrán nísìnyí nbi etí èèyàn ò ti dáná gan iná lè ṣe ìṣiṣẹ́ yọ iná lè ṣe ìṣiṣẹ́ máa fura o mm. ẹ̀jẹ̀ fura o. ní ìta gbangba ìwé ìròyìn fún tòní bákan náà a ìròyìn ń o wọn àjọ tí máa ń tọpinpin ìṣesí àwọn èèyàn tí ń bẹ nídàálẹ̀ lágbàáyé wọ́n sọ pé látàrí iṣẹ́ àjàràbùkà fake employment tí rògbòdìyàn rẹ̀ ń ṣẹlẹ̀ ní ilẹ̀ gẹ̀ẹ́sì ó kéré tán ọmọ nàìjíríà tí wọ́n tó ẹgbẹ̀rún kan níye abatẹ one thousand nigerians ní ara òro kùn fún tara òro adìẹ fún mọ́ torí pé ọ̀rọ̀ òye wọn ibi tí wọ́n yà sí wọ́n ti wà stranded ní the united kingdom ọ̀ya hmm. ó fà tuyù. Eh, àwọn àkòrí kọ̀ọ̀kan eh, Peter Obi wọ́n sọ̀rọ̀ ó ní wọ́n ń lépa ẹ̀mí òun o nítorí pé wọ́n ní kó wọ́n gba owó bọ̀gbẹ́ kan òun ọ̀gbá hmm. ah, àwọn wo ni bí ààyè bá wà á tọ́jú bọ̀ á sọ ti orí tó fi sọ ọdún nǹkan báyìí jáde nínú ìwé ìròyìn náà ni ó wà. àwọn àkòrí pọ̀ tí wọ́n kọ kalẹ̀ àmọ́ ká mọ̀ fi gbogbo àókò ka àkòrí bá a bá lọ sójúde ọjà tá a padà dé àlàyé tí ń bẹ lábẹ́ àbúradà àwọn àkòrí tá a ti kà í tí í ṣe kókó ìròyìn òun lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ràbájì gan àti ní serere wẹ̀rẹ̀rẹ̀. ó lè jó. ooh la la sacrifice of praise ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akíade sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega Press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkí mi tìtì. olúwa ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú english and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB jupep a level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní jupep program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn www.pcu.edu.ng ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ kún dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun amọ̀rírì orin tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into. yìnyín yẹn olúwa ọba tó dá wa sí ògo ọlọ́run fún ìfẹ́ rẹ̀ sí wa. ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní twenty twenty four and we visit places where Jesus perform miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fún èyí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìnàjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. yọ bí ọjọ́ ó làkalẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́ràn tó jí oògùn ẹ̀já tẹ̀jẹ̀ ṣe àmàràdán àmàràbọ̀sípò fẹ́ràn tó jí ó dé o. ìrántí tó. ọjọ́ ìwá ni gbogbo wa ti retí ferritin blood tonic wáyé o pẹ̀lú ferritin oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó létàjẹ́ oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oh, oògùn ẹ̀jẹ̀ láti ìran díran. Vangie. Hey, who would you want to get a gift for? Of course, my husband. My boss. I'm a party at work. You know now. Of course, my wife, grandma, and my sister. My girlfriend, of course. Oh boy, now my girlfriend now. <laughs> Vine Gifts got you covered always. Get amazing gift items for your family and friends at affordable prices. HNC London shirts, we've got you covered. Corporate gifts, designer perfumes, we've got you covered. Exotic home decor, ties, beds and cufflinks, we've got you covered. Bags and jewelries, households and toys, men accessories, designer wristwatches, Swiss laces and fabrics and more. We've got you covered. Delivery service also available to your doorstep. We are just a call away. 0803 401 081 9283 0803 401 9283. Visit us at number 3 Oluyole Way off Favors Bus Stop, Bodija Ibadan. Shop C43 Coco Mall Shoprite, Dubai Ibadan. Or Olokumeji Bus Stop opposite IGC Grammar School, Akobo Ibadan. Vine Gifts, page setter in gift items. top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀láwọn èlò létí ń lona. náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ìjọ tó mọ̀ pé o top success nínú oṣù ember kó o ampa tẹ̀ tí wá lọ́fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lóná. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ na as man pass man na im hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the cctv cameras for surveillance we get ogbonge event centers plus include conference halls my people na quiet and serene environment academy suit dey dey o oh. come check us out now. academy suit on Sosami road okeado and the old ife road for ibadan another branch at abeokuta for ogun state taliwaya na zero eight zero nine two nine three zero zero zero zero academy suit ọgá at the top. àrà oh. ìgbẹ̀niníjà kẹ́rù òbòníjà ó dé tàṣẹ tàṣẹ agbára ìgbẹ̀nijà sígbẹ̀gẹ́ ńlá àṣẹ agbára ìgbẹ̀nijà tíṣẹ Russian sanctify word evangelical ministry nínú ìpàdé àdúrà ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ẹlẹ́ẹ̀kan lọ́sùn tọ́lọ́run ìpè rẹ̀fẹ̀n f ọmọdé ìjọsìn bàbá tuntun ká pàṣẹ rẹ̀ láti máa gbani túni sílẹ̀ gbẹ̀niníjà lọ́wọ́ agbára ìgbẹ̀kọ̀ àwọn ìka ènìyàn tí múni rẹ̀ rù má sọ kápákórí gbogbogbò ẹni ọlọ́run mi ò gbẹ̀mí níjà ní gbogbo ọjọ́rú wednesday kẹtàkẹtà sí friday kẹtà lọ́sọ̀ọ̀sù tóṣù táwa yìí tó ti kọ́. aago mẹ́sẹ̀ òwúrọ̀ sí méjìlá ọ̀sán la kókó ìgbẹ́nijà àtọ̀wúrọ̀. ìsọ̀rọ̀ agbára ìgbẹ́nijà yóò sì máa wáyé láago mọ́kànlá àbọ̀ àṣálẹ̀. lọ́jọ́ kọ̀ọ̀kan ní sanctify word evangelical ministries tó wà ní panadabode igbó òpópónà bí àdìo ìbàdàn. níbi tọ́lá wọn ti máa lu àwọn ikọ̀ rẹ̀ tí ó bá pẹ̀jẹ́. reverend doctor f ọmọnìyí johnson bàbá àti màmá tujuka pastor babatunde johnson àtàwọn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn ló ń bọ̀ ń bẹ̀. zero zero thirty five eighty six sixty seven seven sixty six. tó o bá wà níbẹ̀ ó di dandan kọ́ńtà ló ń gbẹ̀jà rẹ̀ jà lẹ́ẹ̀kan sí tó parí ọdún twenty twenty three jésù ti kórè òpin ọdún dàálẹ̀ lórí òkè àánú prayer mountain of mercy district headquarters off odùsókù bus stop kilomita two ọjọ́ ìgbé olóyin road ẹ̀jẹ̀ gbogbo wa wá gbáre nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí tó parí ọdún nìyí bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ogúnjọ́ sí ọjọ́ friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí mercy once again december edition with a theme receive our praise o god of our father orí òkè àánú lolúwa ti fẹ́ fún ọ lẹ́sìn gbogbo àdúrà tó o ti gbà tó o rẹ́ sí láti bẹ̀rẹ̀ ọdún bàbá ṣe bẹ́ẹ̀ ló náà máa rọ̀jò òbùkún sọ̀kalẹ̀ aago mẹ́jọ òwúrọ̀ nípàdé tààrọ̀ aago mọ́kànlá alánìṣòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí lady evangelist bùnmi òjò lady evangelist kẹ́mi bámidélé lady evangelist bùnmi akínlàánú omijì ojú mi lady evangelist dr esther gbẹ́kẹ̀lé pastor isaac abiara prophet Ee, olúwàfẹ́mi ọmọ bàbá aláṣẹ pé ń bọ̀ olùgbàlejò ní pastor isaiah o aládé ọmọ wòlíì orí òkè mercy district superintendent nípasẹ̀ àṣẹ prophet moses a aládéolú mercy once again december edition. You are the next to testify. Jesus, I wait you bí ìgbọ̀n ní bá jẹ́ orí orí ẹ̀ máa yàtọ̀ kùn ẹ̀. ọláìyẹ supermarket and cosmetic store ìyá gbọ́láhàn tó ń ta ojúlówó body cream hair cream wave on attachment lóríṣiríṣi ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wọn pé ẹ ṣe àjọṣe wa ò ní bàjẹ́ dáàdi tẹ́mi ọ̀gá alájí ajẹ́lẹ́kọ̀ọ́ ìyá àjẹ̀bù tó ń ta ọmọ mu lẹ́gbẹ̀ẹ́ lè po bovas lómi alájí àkàndé pẹ̀lú màmá àkàndé kàkà díẹ̀ ká dákẹ́ lára ẹ̀yin oníbàárà wa ẹ ṣe o ọláìyá supermarket cosmetic store ìyá g Bọ́lá wọ́n ń ṣèlérí páwọn ò ní fìgbà kan kọjá yín kulẹ̀ gbogbo bèbí sísí màmá tó gbà fẹ́ tàbí tiẹ̀ ń ṣòwò cream body cream tàbí hair cream wave on tàbí attachment ẹ̀yin náà máa bọ̀ ló la ìyẹn supermarket and cosmetic store ti àgbọ́láhàn láti wá ra cream lẹ́dínwó pẹ̀lú wave on àti attachment lóríṣiríṣi lemon building beside bofas filling station seven up olómi academy ni wọ́n wà ọ̀la ìyẹn supermarket and cosmetic stores ìyàgbọ́láhàn wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo oníbàárà pé ẹ ṣé o kìkì ọ̀rọ̀ kan tó parí twenty twenty three ọlọ́run wòlíì emmanuel kẹ́hìndé àkàndé yóò tún ṣiṣẹ́ agbára ìwọ ló máa sọ tẹ́símọ́nì o. àti ṣe ìpàdé àdúrà lágbára oníkan lókìkí ọ̀rọ̀ kan friday twenty nine lọ́jọ́ sunday thirty first a ó kọ́kọ́ pàdé mẹ́jọ láàárọ̀ pẹ̀lú òru ìrékọjá cross over láago mẹ́wàá alẹ́ ní christ in love the people global ministry christ people chair tó wà ń fàtúsì gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí o. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agric manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ ẹ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yìí a sì tún ṣe é a sì ń ta bullet blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó rajà níbẹ̀ kálùlù kálùlù kó dijó kálùlù kó dijó kápẹ́dé kó dòdò. èrò yà wá àlùjọ yìí dùn èrò yà wá ẹ wá tún gbà. ẹ tún gbà rẹpẹtẹ. ìka yìí fẹlẹ tún di olóhùn arìnkèké jáyé so yìí kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayé fẹlẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn gbogbo ẹ bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. bẹ́ẹ̀ kún ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí constellation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìyẹ́fẹ́lẹ́ ti di bá bímọ bàbẹ̀. bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ ògbó tún yọ ọ̀rọ̀ kò sí yọ. hehehe àlùjọ tó Ki pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rin lẹ̀ dòdò ó ń sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ Yinka Ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde Aloy production international ló pin tó ń ta tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house ilé orin challenge Ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ̀ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìwọ ti sọ pé títí rẹ yọ mí wá. ẹ máa wá mi wá. ibikíbi tá a la yọ wá. ẹ máa wá mi wá. ibikíbi táwọn olóore èmi wá wọn láyé tẹ́sìn ò jẹ́ bí ròde ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kí ròde ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire challenge fẹ́lẹ̀lẹ̀ sango soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì gan kì kan kì í rún ni kì í pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì jóná a sì máa jiná dénú bólú jọ́ méjì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀gbá bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. AK ọmọláyọ̀ bakery bakery ẹ́ẹ́dì kọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. We wish you a Merry Christmas. CAC Ìbàdàn Land Central Choir lábẹ́ Christ Apostolic Church Supreme Council Nigeria Novasis Súgbẹ́dẹ́ o. Christmas Carol Seven Lessons. Ẹ ti ń gbọ́ kàrú ọjọ́ ti pẹ́. Tọdún yìí ó lékè nkà yóò bùyàrì. Nígbà tí àwọn akọrin CAC Ìbàdàn Land Central Choir tí wọ́n bá ń forin dídùn fọwọ́ ọlọ́run wálẹ̀ nínú orin Ogúnṣẹ́ Ìdẹ́njà Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún yìí lọ́ máa wáyé o ní CAC oníyanrìn Ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ Pásítọ̀ Aro Ògúnwọlé sàn ni bàbá ọjọ́ náà ẹ̀dà IA Amọ́lé pàtàkì royal father of the day is royal highness ọba james ọ̀dẹ́niran alákíẹ̀lẹ́ of akíẹ̀lẹ́ pastor túndé adébóyè choir coordinator cac ìbàdàn land central choir pastor iyì e e Aladesaye, general secretary cac worldwide prophet kọ́láwọlé ra general evangelist pastor dr jd onagua general superintendent pastor dr henry ojo president cac worldwide karo ìbàdàn land choir tọdún yìí èmi ò ní gbẹ̀yìn mbẹ́ o cac ìbàdàn land central choir ló ní mọ́ ọlọ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ tán ta ta. ajá balẹ̀. yẹn ti yá o nínú ìparí ìjà ìparí aáwọ̀ èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Rivers gbèdéke tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ o kámọ́kàmọ́ fi tọ́ ṣòfò lásán o wọ́n ní àdéhùn tí wọ́n jọ jókòó tó ń ká kò buwọ́lù ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ pé àwọn iléègbìmọ̀ asòfin ayọ̀ fòbárà kóńpó gómìnà ó di pingi ẹ̀ gbọ́dọ̀ gbégbèsè kankan mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí bá ń bẹ́ẹ̀ nù ilé ẹjọ́ tó yẹ pé gómìnà Fubara ni ló ti lọ àtàwọn èèyàn tó lóun gbé lágbájá lọ ilé ẹjọ́ tàmẹ̀dù lọ ilé ẹjọ́ ọ̀yà lọ gbà padà lẹ́yìn ọ̀sọ́ka. àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers èyí tí Amaewule wọ́n ní tó darí wọn wọ́n ní ni kí wọ́n sì gbà wọ́n mọ́ra wípé yes òun gangan sì láṣáájú báyìí o pẹ̀lú àwọn tí wọ́n jọ yakú nínú ẹgbẹ́ òṣèlú PDP fòbárà àbá ètò ìṣúná tí wọ́n gbé wá sí iwájú rẹ̀ tó ipá àwọn márùn ló jókòó tí wọ́n sì dúró bí ilé ìgbìmọ̀ asòfin rárá o yóò tuntun gbé kalẹ̀ fún gbogbo ìjókòó lẹ́ni. gbogbo àwọn kọmíṣánná èyí tí wọ́n kọ̀wé fi ipò sílẹ̀ ní orí àga ìṣàkóso níbẹ̀ hàn wọ́n ní wọ́n tún mú ọkọ̀ wọn wọ́n mú padà lọ sí assembly wọ́n tún buwọ́ lù pé ọ̀yá ẹ̀ máa bá sẹ́yìn ìṣó ìjọba àbílẹ̀ tí wọ́n tún ká ní ìpínlẹ̀ Rivers wọ́n ní òfo lórí òfo ni o ẹ lè tú nǹkan kan ká níbẹ̀ ọ̀hún. àwọn ẹ̀tọ́ tọ́jà jẹmọ́nú fún àwọn tó wà nínú lẹ́gbìmọ̀ asòfin àtàwọn òṣìṣẹ́ tí ń bẹ́ńbẹ̀ ẹ̀ dá padà fún wọn bí owó jẹ̀bú. Hmm. gómìnà ọ̀gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbọ́ bùkátà owó inú lẹ́gbìmọ̀ asòfin o òun hmm. ká kò dúró kọ́ máa ṣe tiẹ̀ ní àbọ̀rẹ́ o hmm. ní ọba rẹjà ní ìpínlẹ̀ Rivers. tọ́ àrùn wá ẹ jẹ́ àlọ́ tààrà báyìí sójú ìwé kejìlá Vanguard níbi tí ẹnìkan ti ń sọ fún ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu pé bá àrọ́kọ̀ àdékò kódà bá àrọ́kọ̀ tí ọkọ̀ ò lépo nú Èkó ò lè di lílọ. ọkọ̀ tí ò lépo nú òkú kọ ni. ẹ̀bẹ̀ òkú kọ ni o bí a bá ti restructure Nàìjíríà à ń tanra wa jẹ ni a níbi lọ ìròyìn rèé bí wọ́n ti kọ́ ní ká ẹnìkan tó jẹ́ àgbà má jẹ́ ó bàjẹ́ ní ẹ̀yà òròbó òròbó ethnic nationality leader lẹ́ni láti ìpínlẹ̀ Delta Momakai Onaga ló kọ ẹ̀ jẹ́ òun náà ló ti ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ní pápápá eléyìí tí ó mú wa lọ sójú òpó àtúntò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tá à ń pè ní restructuring kí wọ́n mọ́ fà ọkọ̀ ṣòfò torí wípé gbogbo ìta à yẹ tá à ń gé restructuring légèé bí ìgbà tí àmọ̀túmọ̀ rẹ̀ à ń tanra wa ni ìlú tí wọ́n sọ pé kò dùn níjọ́sí òun tí í ṣe restructuring láàpadà jọ jó sí bí bẹ́ẹ̀ kọ́ nàìjíríà ẹ̀yìn ẹ̀yìn lọ́ọ́ máa di ẹ̀ńtọ́ yẹ ọ́ a ó máa bọ̀ lẹ́yìn ni bí àbá ti ṣe restructuring nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta láti wọrí òun náà ni láti wọrí ni wọ́n ti sọ wọ́rí nàìjíríà lórí ìdààmú dààbò lọ́lọ́kan ọ̀jọ̀kan àti láwọn ẹ̀ka e eléyìí tí ò jẹ́ kí nàìjíríà kọ́ gbádùn báyìí tó sì jẹ́ pé àìsí àtúntò àti ojú òpó kan tọ́ládàáyanrí tá a lè jọ tọ̀ débi ògo òun náà ló fa kínní nínú ọ̀rọ̀ rẹ̀ àgbàlú láti ẹ̀yà òròbó yìí ló sọ wípé ààrẹ bọ́lá tinubu kí wọ́n tètè kó gbogbo àwọn nǹkan tí yóò jẹ́ àwọn irinṣẹ́ tí yóò jẹ́ kí rìsọ́sọ́rìn kó tètè mú yes kí wọ́n tètè kó kalẹ̀ ká sì fi bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ọgán bí bẹ́ẹ̀ kọ́ <laughs> wọ́n ní ẹ wò ó irú báwọn ọ̀dọ́ ọ̀dọ́ langba orílẹ̀-èdè nàìjíríà tí ń rùkú apá rùkú ẹsẹ̀ ní ìsìn tí ó yẹ ká máa lo iṣan wọn àti ọpọlọ wọn fún ìdàgbàsókè ara wọn àti ìdàgbàsókè àwùjọ nàìjíríà àmọ́ tó jẹ́ pé wọ́n já pani tí ìjọba wa ń kígbe brain drain brain drain brain drain wọn ò ṣe mọ́ ní brain drain ńgbà tí ilé ò gbé wọ́n nínú ilẹ̀ bàbá wọn tí kò ní túmọ̀ sí wọn wọn ò sáà ní wá kú sórí ibi nínú ìṣẹ́ àti òṣì ó ní ẹ̀wọ̀ ẹjẹ́ ń sọ o bí wọ́n bá ń tàn yín pé nàìjíríà nàìjíríà kò fẹ́ẹ̀lì kò páàsì kò sì kúrò ní kíláàsì kan wọ́n ń tàn yín ni o èwo ní jẹ́ nàìjíríà ò fẹ́ẹ̀lì kò páàsì kò kúrò ní kíláàsì nàìjíríà ó ti ta. Ah, hmm. ọmọ sọ̀sọ̀ kú sọ ó pè ó pè ní failed state. Oh, ṣùgbọ́n ó ah, dàkú rẹ tẹnu. ah ọlọ́run ní àwòsùnmí láì. ká ní failed state ó bọ̀dá eh. ní yorùbá. mi gbọ́ kí ni failed state ní yorùbá o. mi gbọ́ yorùbá. ṣùgbọ́n gbé èbó eh? ọmọ pé wọ́n pe nàìjíríà failed state tíntìní náà lọ gbọ́. kí tiẹ̀ pẹ̀lú tèmi nísìn. oh my god read your news and leave my news. All alright jẹ́ kí mi ọkà ilé yìí náà owó olówó tẹ wàá kán ná mọ́ ẹ dá padà fún ní nǹkan oh àwọn wo ló sọ̀rọ̀ ta ni wọ́n sọ fún nígbà wo ni lójú ta ni ok ó sojú mi nù ìwé ìròyìn ti Nigerian Tribune gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ pé NUTA ó ti sọ ọ̀rọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé owó asù owó oṣù wọn oṣù mẹ́jọ tẹ́ ẹ gé mọ́lẹ̀ tẹ́ ẹ wàá kánná mọ́ ẹ dá padà fún wọn o ẹgbẹ́ tá a mọ̀ sí Nigeria Union of Teachers NUT ó ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé láì tún fàkókò ṣòfò mọ́ bíi tí wù kán mọ́ ẹ sanwó àwọn academic staff union of universities àwọn asu owó oṣù mẹ́jọ tí ẹwà akánámọ́ tẹ́ ẹ̀ san fún wọn nígbà tí wọ́n fi yànṣẹ́ lódì ọ̀hún ẹgbẹ́ yìí náà ló tún sọ pé kí ìjọba lẹ́lẹ́kàǹkà ìjọba àpapọ̀ ìjọba àpínlẹ̀ pé ẹ yéé fẹnu yaran sọ́bẹ̀ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìtẹ́ ẹ̀ ní í ṣe ẹ mọ̀ sọ pé ẹ ṣe é wọ́n ní kí wọ́n jẹ́ kó dópin ọ̀ ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ NUT Dr Mike Ene ló sọ̀rọ̀ yìí ó nígbà tí akọ̀ròyìn Nigerian Tribune tí wọ́n jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn kàn ní kàn mọ́ wà wípé bí ìgbọ́ jẹ́ pé ASUU ọmọ ọmọ yan iṣẹ́ lódì lọ́wọ́ ara rẹ̀ ni láì nídìí ńgbà tó jẹ́ pé ìjọba ògbédè míì kò sì sọ́nà míì tí wọ́n fi lè béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba ẹ̀ wá ní kí ló dé o tí wọ́n fi yàn iṣẹ́ lódì à ń fi iná tẹ̀yàn ẹni ọ̀gbọ́dọ̀ ṣe yéè ẹni ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ní ń tọ́jọ yìí o mo sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n mọ̀ tiẹ̀ tún sọ pé ẹ kọ̀ǹdíṣẹ̀ kan làwọn fi sanwó òun àbí kinní kankan kan báyìí ẹ wò ó ṣe é rí tá a bá sọ pé kájèkuru ọ̀tẹ̀ kọ́ tán hmm. ẹ mọ̀ gbọ̀nwẹ̀ hmm. sí àwo mọ̀ pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà kò yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ mọ́ wá àwáwí asán kankan o owó yìí àwọn ẹni yìí ẹ̀tọ́ wọn ni o ẹ̀sán o ńgbà tó ń ké sáwọn ìjọba àpínlẹ̀ náà wípé ẹ owó àwọn primary àti secondary school teachers ní ọ̀pọ̀lọpọ̀ oṣù ẹ̀yin tẹ́ ẹ bá jẹ wọ́n lówó ẹ lọ san o bí ọdún 2023 bó ṣe ń parí yìí ó yẹ kí àwọn tíṣà wọ́n gbé ìgbésí ayé tó bẹ́ sùẹ́ hmm. teachers deserve decent life bí wọ́n ṣe fi èbó wọn kó nídìí náà nù nígbà tí hmm. ọ̀gbẹ́ni Mike Ene tí yóò sọ̀rọ̀ ó ní owó gbogbo nǹkan tẹnu ń jẹ àti gbogbo nǹkan èlò ló ti gbẹnu sókè apá ọ̀ka nǹkan kan mọ́ gbogbo nǹkan pátápátá ni ló ti di kànrán mọ́mọ nàìjíríà lọ́wọ́ ẹ sì mọ̀ wípé owó oṣù tá à ń gbà gan à ń gan náà ni bí ò bá ṣe pé èèyàn bá mọ owó mánéèjì dáadáa àbùkù ọmọ kan àfi kéèyàn pera rẹ̀ ni gbogbo ẹnu tá a lọ́fẹ̀ẹ́ tọ́fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ká ká ẹnu kò ní bá a ṣe wá ká ẹnu kò tóun kọ̀ wáyé kọjá pé kí ẹ̀tọ́ kan kọ́ wà ń bì kan kéèyàn ọmọ òwò kọ́wé èèyàn ọmọ lè tó ìjọba ẹ jẹ́ ká lo ìlànà ògbè fòǹfòlóhùn hmm. ògbè fòǹfòlóhùn ifá kan ni wọ́n fi tẹ̀tẹ̀ fi ṣe léyìn inú ìwé ìròyìn Nigeria Tribune ni wọ́n fi sọ̀rọ̀ yìí. àdópa ẹ hmm. bẹ́ẹ̀ bá tún ní ẹ fẹ́ gbówó lé epo bẹntiró lásìkò yìí ọmọ Nàìjíríà ó wojú yín o hmm. ìjọba àpapọ̀ ni wọ́n sọ fún báwọn ìròyìn rèé bí wọ́n ṣe kọ́ àjọ kan tí ìṣàjọ ìjọba àmọ́ tí wọ́n máa ń jàfẹ́tọ̀ọ́ lò campaign for equal rights and opportunities for all Nigerians SERON ní ọ̀pọ̀ ọkọ̀ wọn SERON ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ Nàìjíríà wípé kí wọ́n ti ẹ̀ gbìyànjú láti pé wọ́n ó tún fi owó kankan kún owó epo bẹntiró tí à ń rà láwọn ilé epo lásìkò yìí torí pé bíjọba bá dá sọ̀rọ̀ ẹ̀ ṣòro nírúfẹ́ àkókò tá a wà yìí bí ìgbà wọn tó fẹ́ ti ọ̀pọ̀ ọmọ nàìjíríà sí agbami ìṣe àtòṣì tó burúkú ju ti tẹ́lẹ̀ lọ ni o wọn ó sì dá ìbínú burúkú burúkú sí ọkàn àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí ìkìlọ̀ yìí tọ́jáde bí ìròyìn lóòrọ̀ yìí níbẹ̀ lójú ìwé kẹtàlá Vanguard tí mò ń kà lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn bí ìkìlọ̀ ìkìlọ̀ bí ìròyìn yìí ló ní àsìkò tí wọ́n ń fèsì sí ẹnìkan tí wọ́n ń pè ní Alex Senat Alex Senat yìí òun ló lórí ní ẹ̀ka tí mójútó ètò ọrọ̀ ajé ló kọ báǹkì àgbáyé World Bank sí ọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Alex Senat yìí láòkò tí wọ́n ní ó ń bá wọn kópa ń bi ètò kan tí wọ́n ti ń jábọ̀ ibi nǹkan dé dúró lórí ọ̀rọ̀ Nàìjíríà Nigeria Development Update NDU fún ti oṣù kejìlá december december twenty twenty three edition wọ́n ní ń sọ̀rọ̀ lọ o alex yìí ń sọ̀rọ̀ lọ o alex yìí ń sọ̀rọ̀ lọ o alex kàn lẹ ọ̀rọ̀ kan mọ́ ọ̀rọ̀ tí ń sọ lọ ni pé normally eh, eh, owó ti ṣe seven fifty naira per litre ní seven fifty naira ló yẹ ká mọ ta lítà epo kan ní orílẹ̀-èdè nàìjíríà bí ohun gbogbo bí ó bá lọ bá a ṣe fẹ́ wọ́n ní kí ni ọ sọ̀rọ̀ yìí sí ní àjọ tí a mọ̀ sí sẹ́ràn yìí ní wọ́n ju èsì jáde láti ìlú Makurdi akọ̀wé Francis Odeer tí í ṣe akọ̀wé fún àjọ sẹ́ràn yìí ni wọ́n sọ wípé kí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí kọ́dákun kí ọmọ da ìdákúdá sílẹ̀ nírúfẹ́ àsìkò yìí o ní àsìkò tí ìjọba àpapọ̀ Nàìjíríà tí wọ́n ń dá ọmọ nàìjíríà lọ́fun tòló sílẹ̀ pé a ti ń mójútó àwọn ẹbu ìfọpo ní orílẹ̀-èdè wa nàìjíríà bó bá sì ti gbéra owó epo yọ ọjà wálẹ̀ owó epo ọjà wálẹ̀ owó epo ọjà wálẹ̀ ní ìrètí tí aláàrú fi máa rulé o ẹ ti mọ̀ pé àfọkànsí ní málàárù rú tí ó kún fẹ́ rúlé ìrètí tí ọmọ nàìjíríà ti ń fọkàn sí ó fẹ́ já wálẹ̀ ó fẹ́ já wálẹ̀ lẹ́yìn tún wá dé yìí lẹ́ ń gbé mọ̀ràn bí kà kalẹ̀ ẹ ẹgbẹ́ yìí ni lájọ-lájọ àbíjọba gangan bá tiẹ̀ lọ dárú ẹ̀ lásà pé wọ́n fowó kankan lè kó bẹntiró ní ìsìn bí ìgbà wọ́n fẹ́ mọ̀ ọ́n mọ̀ dáhù họ́hù sílẹ̀ láàrin ìlú fúnra wọn ni torí pé orí ti ń ta ọmọ nàìjíríà ní ìsìn orí ọ̀tá wọn bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí bí èèyàn bá jẹ́ múngùn gan bí àgùntàn tí màá wò bọ̀bọ̀bọ̀ bẹ́ẹ̀ bá lé àgùntàn lélélélé tẹ́ ẹ lè kàn gànà ó ṣeé ṣe bọ́ bá yíjú padà kọ́ sáyín mọ́ ẹni tí ń lé o ìròyìn yẹn ó ní ó deep mo yà ká díẹ̀ mo sẹ́nu ṣàìṣiṣẹ́ bí. all right gbajúgbajà òǹkọ̀wé ni èyí tó gbajúmọ̀ lé tó tún gbajúmọ̀ lóde Wọlé Ṣóyínká ó ti sọ̀rọ̀ báyìí o wípé àjọ EFCC tó kéde pé wọ́n ń wá Agúnlóyè àwàdà kẹ́ríkẹ́rí èyí tó burú ní tẹ́ǹsì òun o gbajúmọ̀ òǹkọ̀wé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní àná ó sọ̀rọ̀ tìbínú tìbínú jáde wípé àéṣe o tó fi jẹ́ wípé ẹni tí ẹ̀ ń kéde pé kó máa bọ̀ wá sínú gálágolo yín kẹ́ ẹ lè mú so ó ní à ṣé òun nìkan lẹ́yìn kẹ́ ẹ pè ní ẹ̀dá pẹ̀jọ́ ẹ ìwé jáde gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú iṣẹ́ àkànṣe fún ìpèsè náà ba tá a mọ̀ sí Mambila Power Project ẹ pè wọ́n síta gbogbo wọn ló yẹ kí wọ́n ṣẹ̀wọ̀n kì í ṣe ẹnìkan lẹ́wàá mú o. Hmm. Ṣóyínká ló sọ̀rọ̀ ní àtàrí bí wọ́n ṣe sọ pé wọ́n mú mínísítà fún ètò ìpèsè iná ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti irin rírọ̀ Olú Àgúnlóyè láti ọ̀dọ̀ àjọ EFCC nítorí pé òun náà lọ́wọ́ nínú ọ̀rọ̀ bí iṣẹ́ àkànṣe fún ìpèsè iná ọba ti Mambila bó ṣe di bọ́yọ̀bọ̀yọ gbajúmọ̀ òǹkọ̀wé ló mọ̀ọ́mọ̀ tiẹ̀ sọ pé inú bí n o irú ọ̀rọ̀ tí ń jáde látẹnu ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé tí í ṣe alága EFCC tí ó àǹfọ́n tá a pé àyàfi ààrẹ Bọ́lá Tinubu nìkan ló lè sọ pé káwọn ó tú Àgúnlóyè sílẹ̀ ọ wà ń béèrè lọ́wọ́ àjọ tí ń gbógun ti àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé yìí pé ẹ̀gbọ́n náà ẹ wá ń kéde pé ẹ̀ ń wá olú àgúnlóyè níbo jẹ́ pé ẹni yìí kò gba kankan sáà kan gọ̀ọ́ fún ẹni kankan pa nígbà tó ń ṣe kan ní ọjọ́ kẹjọ oṣù kejìlá wà ń o gbogbo àgbáyé ló sì wà ń àwọn gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lúgọ tí máa lọ sóde yóò bọ́ ta táwọn èèyàn ò rí ni ó ní ẹ wá sọ pé ẹ wá síbẹ̀ ni tọ́ba sákò òǹlù lẹ́ẹ̀mọ́ kéde pé èèyàn wá èwo ni gbogbo tíátà tẹ́ ẹ mọ́ ṣe tí kò nítumọ̀ yìí látọ̀dọ̀ EFCC ó sọ ó ní gbogbo béèyàn ṣe máa rìn jáde ní agolo yìí sì rìn jáde ó ní láàrin bíi wákàtí mélòó táwọn ṣe ìnáwó kan tó sì wà ń bẹ̀ ẹ wá ń kéde pé ẹ ń wá ẹ wò ó ẹ dákun ẹ jọ gbogbo rọ̀bọ̀ rebe báyìí ó yẹ ká ti pàtì ó tó yẹ pé àwàdà ní EFCC ń ṣe àwàdà tó burú ní tẹ̀sẹ̀ yìí o àwàdà tẹ̀ kàn fẹ́ gbé kí kóoru ó lè múlẹ̀ lórí social media lásán ni o torí mi ọmọ nǹkan tẹ̀ fẹ́ gbà nínú eléyìí ọ̀rọ̀ ó tẹ̀síwájú nínú ìwé ìròyìn Nigerian Tribune ó ní Agúnlóyè gẹ́gẹ́ bí ẹni tẹ̀ mọ̀ pé èèyàn takuntakun tí gbajúmọ̀ iṣẹ́ tí ẹ bá gbé sí iwájú rẹ̀ ni inú ah, àtẹ̀jáde tó ń gangan fi síta ó ní òun wà ń gbòòrò kò sí nǹkan kan tó sì ń ṣe òun ó sọ pé òun ọ̀ wá sí ọ̀dọ̀ EFCC ní Àbújá ní ọjọ́ kejì tí wọ́n kéde pa wọ́n wà ó sì yọjú sí wọn gangan bó ṣe yọjú sí wọn gamboro wọn ni ní ẹ bá mú ní ẹ bá mú so ní àhà ẹbẹ́fọ̀ lábàtà ẹyọ bẹ́ẹ̀ tí ẹrò gómi ló mú kù ni ṣé èèyàn tí ọba sá fún ìfúnjọba ní ọba tún wá yọgànboro sí yín ẹ mọ̀ṣẹ́ yín ní iṣẹ́ bó ṣe ẹ̀kẹ́ ṣe o ó ní gbogbo àwọn nǹkan tó ń gbọ́ láti bí ọjọ́ méjì sẹ́yìn báyìí ní pé ńgbà tó ń dé sí orílẹ̀-èdè nàìjíríà pé ẹni tí í ṣe olórí àjọ EFCC ó kéde wípé àwọn ó túlẹ̀ náà tí ààrẹ orílẹ̀ nàìjíríà tó ní káwọn ó túlẹ̀ irọ́ àbóòtọ́ ẹ wo èmi ò sí nínú eré kéré irú eléyìí ó ní tí mo sọ fún wọn nù ó ní nǹkan tó wà bẹ́ẹ̀ ìní pé ìlòkulò agbára òun gbòòrùn rẹ̀ báyìí hmm. ó ní ó sì ń láti sọ̀rọ̀ nírú àkókò tá a wà yìí ni ó ní tóun ọba fọhùn wọn lè sọ pé ẹ tún wò àwọn èèyàn wọn kan náà ni òkú sọ ó lóun wọn fọhùn o ní tòun àìsí ìwíbẹ̀ ká síbẹ̀ ó níbi tọ́rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ màbílà ẹ fẹ́ fi àwọn èèyàn jófin lórí ẹ kọ orúkọ síta fọmọ nàìjíríà kẹ ẹ wá mọ ipa tó ń ká kò bá kọ ẹ mọ̀ pé èèyàn tí ó sẹ́wọ̀n yọ pọ̀ hmm. ẹ wo ìròyìn ogun ìròyìn bí wọ́n bá fa gbòòrò gbòòrò ọ̀fà gbòòrò if you drag gbòòrò gbòòrò we drag the bush <laughs> ọ̀gbẹ́ wo again. ọ̀gbẹ́bù <laughs> ọ̀gbẹ́bù. <laughs> mo try ṣé èbò náà gbọ́ yorùbá. èbò ọ̀gbọ́ yorùbá. àṣọ ah, òkè ṣé èbò ni pé àwa gbédè bàbá wa gbédè ìyá wa. ṣé yẹ kó jẹ́. ẹlòmíì ò lè ṣèdè ìyá àti bàbá rẹ̀. kí ni èdè ní wà kàbàyè ìròyìn èdè bí ìgbàtẹnu ah. rẹ̀ mọ̀nà ni. ìránṣẹ́ ọlọ́run kan láti ìjọ anglican ló ti hmm. sọ pé ah bí eré bí eré èdè yorùbá ti ń lọ sókun gbàgbé báyìí o abẹ́ òní jẹ́ extinction. ọlọ́run ò ní jẹ́ ọmọ ẹ parẹ́ ni owó lókun wà gbé kó sọ pé fẹ́ parẹ́. <laughs> <laughs> ẹ jẹ́ àkàdé ẹni tí í ṣe vicar tí ó St John's Anglican Church ti Ìjẹ̀bú Igbó ìpínlẹ̀ Ògùn Venerable Lawrence Ọ̀tẹ́gbọ́lá àwọn ọmọ ní ọmọ ti kọminú tí wọ́n kígbe bóde wípé èèmọ̀ ni nǹkan fẹ́ máa farajọ nídìí èdè Yorùbá eléyìí tó ti mórílé ìrìn àjò àlọ́ọ̀dẹ́ nítorí wípé pẹ̀lú báwọn èwe ìwòyí àtàwọn ọ̀dọ́ òwòyí bí wọ́n ṣe lè sọ Yorùbá tó nítumọ̀ ta sánsán nígboro ẹnu wọn mọ́ ewu ni nínú ọ̀rọ̀ bàbá ìránṣẹ́ Ọlọ́run ìlàkó tí wọ́n bá wọn kópa níbi ètò pàtàkì kan tó wáyé ní ẹ̀yà àjọun ní Ìjẹ̀bú Igbó wọ́n ní ó jẹ́ ní tó kánilá tó dunni tó sì jẹ́ pé ọ̀rọ̀ àìláṣọ ọlọ́run pàká tó tàpérò gbogbo ọmọ irinwó ní èdè yorùbá eléyìí tí ó ti fẹ́ parẹ́ kù lórílẹ̀ àlàyé ó ní kò ìparẹ́ tán o díẹ̀díẹ̀ ní ń parẹ́ lọ ń yọ ọ lọ bí òrí inú òrùn ń yọ ọ lọ bí yọ inú òjò ó ní bó bá sì ṣe tán yọ padà yọ tán náà ni tó jẹ́ pé ńgbà bá fi rí ọ̀pọ̀lọpọ̀ ọdún sàókò tá a wà ó ṣeé ṣe ká mọ̀ gbúrò ntí ń jẹ́ èdè yorùbá mọ́ o ó ní bẹ́ẹ̀ bá wo àwọn ọ̀dọ́ àtàwọn èwe ìwòyí ó ní bí ìgbà tí èdè ọ̀hún ń rùn ní etí wọn àbí bí ìgbà tí wọ́n ń sọ nǹkan àdọ̀tí jáde láti ẹnu wọn lédè Yorùbá jọ làwọn fa ń rawọ́ ẹ̀bẹ̀ sí òbí àti alágbàtọ́ tí wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá pé kí wọ́n máa sọ àwọn èdè yìí sáwọn ọmọ wọn láti inú ilé o kí wọ́n sì yẹ kí wọ́n mọ pàtàkì èdè Yorùbá yìí bá a bá fẹ́ kí ó ti yóò dìtàn ìròyìn yẹn ń pè ha. Ah, ọmọ àga o èmi ọ̀rọ̀ kọ èmi ò sí ẹ ọjọ́ èmi náà kàn lọ́bẹ̀ ńgbà bọ́ládé ń sọ̀rọ̀ èdè ni o bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ èmi kọ́ mo rò ó kà o wọ́n kọ́ sí ojú ìwé ìkẹwàá Vanguard tó rọ̀ ẹ̀ ni o. ókè ẹja lọ sókè lọ́hùn wọ́n ń ṣẹ́jú sí wa. ajá balẹ̀ ajá balẹ̀. pg twenty three. iṣu àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn. nínú ìjọ CSC Eagle Saints Assembly. àkórí ìtọ́dún yìí Jesus of Nazareth. Jésù ti Nazareti ti Nazareti ó ti ràn mí lọ́wọ́ ti Nazareti o. Jésù ti Nazareti yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé ẹ̀. tó ń lò fún ìgbẹ́ nídìí omi mojìmọ̀. lórí pásítọ̀ Joseph Akíákadé o. kó tó jáde ní twenty twenty three. gbogbo ọ̀rọ̀ àlẹ́ àlẹ́ ogun. bí àṣẹ àtẹ́gbẹ́ra nínú orúkọ Jésù fẹ́ palẹ̀ mọ́ àwọn ìránṣẹ́ reverend edward Galabi, alabi julius Ayotunde, prophet timothy oyekunle pastor c ọláyà àwọn olórí ẹ̀mí bukola akíndéṣẹ́wọlé jésù ayọ̀dẹ oyewọlé ṣòro ayémídìtọ̀ bukki praiser eagle spices pastor joseph akíakíadé baba igi wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù látọjọ́ monday twenty five the sunday thirty first december rékọjá sí twenty twenty four láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ gbogbo ẹ̀ ní cac eagle spices family. láti ìwọ tàbí olódó. bó ti ṣe ìwọ́rọ̀ ìyànà jọ́ọ̀ṣì ńlẹ́lá ni ẹ máa bọ̀. gbogbo èèyàn ló máa ń sá testimony bá àbára ẹni bá làọ̀là kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtílẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn more than conqueror àjọ aṣẹ́gun lọ. everybody lose agbára fẹ́ pààrọ̀ owó nìbàdàn ejìgẹ́ sátani láyé oníkòjìpò ènìyàn fẹ́ fọ́ yángẹ́yángá sọnù torí tẹ́jagunṣẹ́gòdì ọ̀run fẹ́ ṣe gẹ́gẹ́ bó ti ń ṣe látẹ̀yìnwá nínú ìsọjí ìta gbangba milẹ̀ títì tí ọlọ́jọ́ méjì ọlọ́dọọdún two days crusade èyí tí ẹni tí ń gbénà ọ̀nù pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ fún pásítọ̀ yomi adélóye ti land of refuge evangelical ministries ẹjọ́ aṣẹ́gun lọ mọ̀dàkọ́kọ́lọ̀ làkúrí tọdún ni jésù ṣètò àti dá onídẹ̀sọ́ di aṣẹ́gun pátápátá ìdúndúnlọ̀ kò jòkó ẹ̀rí alágbára mọ́ ti ní ìsọjí ìta gbangba ọjọ́ méjèèjì evangelist pọ̀jù jọ́sìn reverend lẹ́kùn babatunde etí òkú olórin ẹ̀mí ni ọlọ́run máa tẹnu wọn ṣiṣẹ́ agbára tọdún ni nígbà tí pásítọ̀ yomi adélòye ó máa gba gbogbo ènìyàn lálejò ibi tí ó ti máa wáyé ní abẹ́sẹ̀ street balógun area ẹ̀rọ ọ̀rọ̀ yẹn lòkun lójú ọ̀nà igbó olóyin ń bàdàn o kò fẹ́ máa wà ní barak junction ilé ìpín tó tà ní zero seven zero one nine seven three seven eight five one a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn three hundred thousand naira péré ni tìmọ́níyà phase two là ń one million naira ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba ráìsì àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa níléeṣẹ́ tí pọ́ńpì concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́ promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept ó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀lé street àrẹ avenue new bonija ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. T-Pompey Concepts, developer that cares. the Yuletide is here again. Hallelujah. Christ is born. Jogo School of Music presents the 19th Jogo Christmas Carols with the theme King of Kings Oba Woba coming up on Tuesday, the 19th of December 2023 at Jogo Center, number one, Harvester Drive, Liberty Road, Ibadan. Ewa Kajofiori Bay Oba Wobaga. The event will feature 300 coalition voices, audience carols, sing along, dance, and new talent expos. Time is 4:30 p.m. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ní ọjọ́ or ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún 2023. 2023, Nijogo Center, Liberty Road, Ibadan. Come and let's celebrate as we sing to the King of Kings in commemoration of his birth. Ashodun Ayo, God bless you. Hey, your number one ogbonge store, Foodco get tori to yarn una. Christmas time don come with plenty happiness join body with our gidigba deal. Chivita percent juice na just seven hundred and forty-four naira ninety-nine kobo. Coca-Cola pack of twelve, two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo. And we summer you with taste of Christmas with Olandia evaporated milk one ninety gram with just three hundred and ninety-nine naira ninety-nine kobo. Pure Heaven wine red grape 750 ml ninety-nine naira ninety-nine kobo. Kò tán síbẹ̀ o. Fìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀ from twelve thousand five hundred naira. Make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. This promo runs from Wednesday thirteen go reach twentieth December. Terms and conditions dey o. Grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas ọlọ́run ọmọwálé wa ṣàánú ayé mi. ọlọ́run ìpè prọfẹtẹsì olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run dèní gosìlá kérúbì mà seraphim church ọba tí sẹ̀gà dògo ó ń dúró de gbogbo ẹ̀yìn èèyàn nínú ìpàdé sẹ̀gà dògo tó parí ọdún àṣepẹ́lẹ̀ àkórí tí olúwa fún wòlíì rẹ̀ perfection ọba tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere láyé yìí láti bẹ̀rẹ̀ ọdún ó fẹ́ ṣe àṣeparí rẹ̀ nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́ta yìí gbogbo ìdáwọ́lé rẹ̀ ni yóò yọrí sí rere àdúrà tó ti gbà láti bẹ̀rẹ̀ ọdún wá kéré rẹ̀ olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ọlọ́run ìpè prọfẹtẹsì ọmọwálé fẹ́ mú lọ́wọ́ orí o máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ ọlọ́run aláṣẹ pé sẹ̀gàndògo nínú ìjọ the new goshenland kerubim and seraphim church tó wà ní aláyàkí sọ́gbẹ́sẹ̀ street lẹ́yìn aroma itri àbáyọ̀mí bus stop ìwó road ìbàdàn bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kejìdínlógún sí ọjọ́ wednesday ogúnjọ́ oṣù kejìlá ọdún yìí ìṣòro ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mọ́kànlá alẹ́ la máa pàdé níbi tí ọlọ́run ti máa lo evangelist bọ́sì adéwà pastor lẹ́kan ajíwẹ̀ prophet dr j a ayọ̀túndé àti ọ̀pọ̀ àwọn wòlíì tó fi mọ́ lórí ẹ̀mí olùgbàlejò ní wòlíì obìnrin deborah ìran tiwa yìí prophetess olúfúnkẹ́ ọmọwálé jp bóńkà bá wà tó ti gbà gbàdúrà fún láti bẹ̀rẹ̀ ọdún tí ó tẹ̀ ọ́ lọ́wọ́. bá bọ̀ nínú ìpàdé ìṣẹ̀gàdógó tó parí ọdún. dandan ni kò gbégbá ọpẹ́ jésù retí rẹ o ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus stop mọ́nàtà ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó rajà níbẹ̀ ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ìjẹ tí ó dórí òkè àfínà mọ́tẹ́nà fáyà. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ́ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí. nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà ní ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn. ọ̀pọ̀ ìrìnsẹ̀ ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo baba kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush báwo ìwé ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà tá ń gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùnrin ọ̀jọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn-pẹ̀kẹ́ ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwo lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀ yìí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi maracana stadium ní brazil gbogbo agbègbè ló ṣe yòdò yìí dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo ìwé káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ ọ̀hún lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ̀ka ìjọba lọ́kùn òjọ̀kan àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kó gun orí òkè lọ ọ̀rẹ́ ìjọ ti gbá nípa orí òkè gbàgà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ìbàdàn orí òkè gbàgà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣogo dàgà bíbọ́láwọ́ òkùnkùn ayé bó o ti ilẹ̀ sí àwáwí ìwọ náà máa bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ̀ táńkẹ́ gbogbo ọjọ́ rí wádàá ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀lẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o tèmọ́ àwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò apostle joseph dàpọ̀jọ́ jẹ́nà òfàṣíà tẹlifon zero zero three three four four five one two one ní pípí evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ ń bẹ nínú àwọn tọ́lọ́run pè pẹ̀lú ìwà funfun. oga polo you sabi di ogbonge university Where my son fit go to fulfill in career goals. my friend no worry yourself i don't carry my children go thomas adewumi university for quality career and entrepreneurial skills development with just 140 marks in jamb you fit study nursing accounting engineering public health criminology mass communication and other courses at thomas adewumi university oku kwara state for thomas adewumi university students stay equipped with at least two digital skills before graduation school fees 300,000 naira and above. You fit also obtain student loan to study. Waiting you to wait for. Carry your children go Thomas Adewumi University today. Register at www.tau.edu.ng or call 0806 262 1572 or 090 539 Thomas Adewumi University. Hard work, diligence, and innovation. Ìbàdàn ó tún ti yá o òjò ìbùkún ti ṣetán láti rọ̀ sórí onípòjìpò èèyàn níbi àgbékalẹ̀ ètò amáyédẹrùn Blessing City Outreach Ìbàdàn twenty twenty three ti Blessings Movement ṣàgbékalẹ̀ ètò yìí yóò máa wáyé ní Lẹ́kan Salami Stadium ó láǹfààní láti bá dókítà sọ̀rọ̀ nípa ìlera rẹ wàá lè gba oògùn yẹ ojú àti eyín rẹ wò àǹfààní iṣẹ́ abẹ náà sì sí sílẹ̀ gbogbo rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o apá kejì ètò amáyédẹrùn yìí ni pínpín oríṣiríṣi oúnjẹ tí apá kẹta sì jẹ́ àdúrà májẹ̀mú àti ìyìn tí òpin àti ìbẹ̀rẹ̀ ọdún tuntun àwọn tí níbi ètò yìí pásítọ̀ Tapẹ́rẹ̀ Alex Pastor Wole, Akíndélé Pastor Olúbùsíwà Busayo. àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn bẹ́ẹ̀ náà ni Spirit of Prophecy. ọmọ b Ọdúnayọ̀ Adébáyọ̀ Ìfẹ́ Òdògìyàn Babátúmiṣe Fáforé Táíwò àtàwọn olórin ẹ̀mí mìíràn yóò máa fi orin fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ DJ Classics àti MC King Bleach ni yóò máa fi orin àdídùn dá wa lárayá alátìlẹyìn ètò yìí ni Abíọ́dún Àrẹ̀mú ẹ pàdé wa ní sátidé ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún twenty twenty three december ní aago mẹ́sàn-án àárọ̀ nine a.m. the blessing city outreach ìbàdàn 2023 twenty three túraká ìrànlọ́wọ́ ti dé. <laughs> pọ̀pọ̀ sí sí kérésìmesì àti ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní design bricks homes and property ó yá design bricks ní kò ń yọ fanda bọ́ sínú ọkọ̀ àlùyọ tí yóò tún gbé ọ ní rẹ̀rẹ̀ mú wọnú ọdún tuntun twenty twenty four. three hundred thousand naira pé ni wọ́n fi bu ọlẹ́bùn ọdún kí wọ́n lóun sì donílẹ̀ ní London Villa Estate tó wà lápẹ̀tẹ̀ ológun ẹrú road Royal Garden Estate phase two Ajibode extension àti Royal Arena Estate along Koladaisi University Akiele Ìbàdàn. àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ ní sẹpẹ́ ẹlẹtírísítì àti solar street light tó ń tàn yìnyín ọ̀nà lọ́dà tó ń yọ̀ kùlùlù boreholes fence àti security tó dájú. bẹ́ẹ̀ bá ṣe sanwó ilẹ̀ yín lẹ́ẹ̀máa gba àwọn ẹ̀bùn ọdún bíi ìrẹsì adìyẹ òróró tó fi mọ́ fridge television dstv microwaves fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lanílẹ̀ láwọn estate wa lẹ́kọ̀ọ́ ìjẹ̀bú abẹ́òkúta àti ṣàgámù. kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tó wà ní ìwó road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. end of the year breakthrough promo pẹ̀lú design Shine Breeze àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀. ajá balẹ̀. ìròyìn èyí ó jẹ́ ìròyìn jàgínníyòdò fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o. yọ̀ọ́yá mi ní nǹkan la ọ̀dọ̀ ẹ̀ time wọ́n ní iná kan ń jó lẹ́gbẹ́dá ẹni tó wá sọ àwa mọ apá àbò lẹ́gbẹ́dá bẹ́ẹ̀ bá fẹ́ ké gbàjarè irú nǹkan báwọn ẹ sọ ìjúwe àdúgbò bíi báyìí ní nǹkan tí ń ṣẹlẹ̀ òpópónà bíi báyìí ìkànjúwe tó kọjú sí kìnnì kan ní ẹgbẹ́dá wọ́n sàn ní ilé ń jó ń bẹ̀ wọ́n ní ilé kan jóná bá a ṣe ń sọ eléyìí o ẹjẹ́ àtúmúròyìn ayọ̀ tó ra wa létí pé òní ni eruku ayọ̀ ọmọ sọlálá lọ́gbọ́mọṣọ́ ògbómọdógún. bẹ́ẹ̀ mọ̀mọ́ nígbà tí wọ́n mọ eh, kábíyèsí ọmọ gba ọ̀pá àṣẹ àti adé hmm. bẹ́ẹ̀ ni. Hmm. Eh, kábíyèsí àti ìjẹta ní Fresh FM ti lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ àti wàá mẹ́lẹ̀ àti ìjẹta wà á ṣàìsùn lẹ̀ ni ànálẹ̀ ọjà ànálẹ̀ ọjà ni làwa lọ fi ṣe. Eh, wọ́n ṣàìsùn lẹ̀ <laughs> ní ànámbẹ̀ọ́ àwọn ikọ̀ wa wọ́n ti jókòó hmm. kalẹ̀ ń bẹ̀ bí bàbí bí nǹkan bá ṣe ń lọ ẹ mọ̀ ọ́ gbọ́ bẹ́ẹ̀ ti á rí o bẹ́ẹ̀ ti á rí o ibi tí nǹkan rí báwa ti ṣe nù ní Fresh FM ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin tí ẹ bá wá fẹ́ kéde tí ẹ fẹ́ kí kábíyèsí tuntun Fresh FM ló lè bá yín kéde tí gbogbo ayé ó sì fi gbọ́ wípé tó èmi o eh, olóyè abọ́ládé sàlámì ó fòlóye kun. mo ń ẹ eh, sorry sorry èmi olóyè abọ́ládé sàlámì. mo fi àkókò yìí mo kí kábíyèsí wa tuntun ní ìlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ni uh, his imperial majesty Yes, ọba yes. Gandhi Afọlábí Ọláoyè orúmọgẹgẹ kẹta kẹta eh. orúmọgẹgẹ three pé mo kí wọn o kádé pẹ́ lórí ìbàdàn pẹ́ lẹ́sẹ̀ o ìbò ọdún ọdún kan ni o ẹ tó fi ń tẹ́ bá tó fẹ́ fi kún ẹ fi kún fresh fm èló làwọn afẹ́ gbà. àwọn owó òdà kọ mu àwọn owó òdà kọ mu. ẹ̀yin ẹdán wa wò ẹdán wa wò gbogbo èèyàn ni wọ́n gbọ́ pé ẹ kí kábíyèsí torí ẹ lè mọ àti fojúrinjú pẹ̀lú kábíyèsí o mọ rédíò ọsàn àwọn èèyàn wà lọ sọ kábíyèsí pé ah ṣìfìlágbájá náà mọ kìyìn fresh fm lẹsẹ tí ó jẹ ọta. sọmọ ọmọ ìjọ tí rccg redeemed àwọn ọmọ ọjọ́ redeemed wọ́n pọ̀ bí wọ́n sì fẹ́ràn ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ ní oríire Sùúrùlérè Ògbómọ̀ṣọ́ north Ògbómọ̀ṣọ́ south ẹ máa bọ̀ ẹ wá Fresh FM kẹ ẹ wò wọ́n lọ báwọn èèyàn wa bẹ́ẹ̀ ni bí wọ́n bá ti débẹ̀ ọ̀hún ẹ̀fọ́ kọ́lẹ̀ bó bá jókòó mọ̀ṣọ́ lẹ́wà mm ẹ̀fọ́ lọ́ọ́ bá wọn bẹ̀rẹ̀. ẹ kàn sí àwọn èèyàn wa àwọn ọmọ bí wọn ó ṣe kàn sí yàrá àkéde commercial department. bẹ́ẹ̀ni ẹ̀yin tó ẹ nílò àti lọ sí Ògbómọ̀ṣọ́ bó jẹ́ Ìbàdàn náà ni ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ wà bí kò wa gbogbo bẹ́ẹ̀ bá wà Nàìjíríà àbí nílùú èbó ẹ tẹ aago wà ẹ̀yin ẹ tẹ aago wà ní yàrá àkéde kí a sì bẹ̀rẹ̀ sí ní máa bá yín kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o adé lórí o bẹ́ẹ̀ ni àwọn olórí yóò ṣiṣẹ́ ìbí láàfin o ìrùkẹ̀rẹ̀ yóò dokin ni o lágbára lọ́wọ́ elédùà ẹ̀sìn ọba náà yóò jẹ́ kó pẹ́ kábíyèsí o over to you. ìròyìn jàgírí yòdò tí mo gan lórí fún yín lẹ́ẹ̀kan wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjíníà ṣèyí mákindé ó ti sọ ọ́ wípé ìṣàkóso tó ń yí o bóun ṣe ń bá bọ̀ láti bí ọdún bíi márùn-ún sẹ́yìn yìí owó tó san owó oṣù kẹtàlá ah, yes thirteen months salary fún àwọn ẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gba owó oṣù kejìlá yìí o àti owó dẹ́rìn pẹ́ ẹ̀kẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kọ̀ọ̀kan tí wọ́n ní wọ́n fi lérí owó oṣù àwọn òṣìṣẹ́ òun ti san o àti mẹ́ẹ̀ẹ́dógún ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fáwọn pensioners òun ti san o owó oṣù kẹtàlá ó sì tún bọ́ abájọ ọ̀rẹ́ mi kan ah. lọ́kàkàn pé ẹ̀wù mo ní ibo ní àná ọ̀sẹ̀ ìgbéraga <laughs> mọ́mọ́ kò bá àwọn ẹni ẹlẹ́ni. ó lè parọ́ rédíò ti gbé àìtí ìgbowó òsì bẹ́ẹ̀ owó tẹ gbà lákàpọ̀ ní. àwọn ẹni ẹlẹ́ni ilẹ̀ o àwọn tí mo sábà ọ̀pọ̀ wọn ti náwó ìtàn kí wọ́n kọ́ nù wéèrè yìí sí. Eh, eh, eh, ẹ bọ kàn ní mọ kò tiẹ̀ bá tàwọn ẹni ẹlẹ ó dà fìrì yín lẹ wọ́n ti gbowó ká. ẹlòmíì ọ̀sán fún màdàm <laughs> wọ́n gba kankan kìí ṣe pé ẹlòmíì ọ̀sán fún màdàm rárá. Ah, torí ìgbà náà ni ẹ̀rì tí wọ́n gbèrè ẹ̀ ló bá lè wa ẹ̀ ló bá jùlọ. ẹ ẹ lè parọ́ mọ́ Fresh FM ti sọ́ọ́ pé wọ́n ti sanwó ti dé bá owó mẹ́ta ní akéde rẹ̀ wọ́n lè gba awọ́jà wẹ̀ ìwé ìjìyà owó ìdẹ́rìn pẹ́ẹ́kẹ́ ẹni ẹ̀yìn wọ́n lẹ́tọ̀ gbowó oṣù kejìlá wọ́n wá ní wọ́n sanwó èyí kí ó tó di paṣẹ new year wọ́n san àwọn obìnrin wa lè gọ́dẹ yùn ẹ lè gọ́dẹ yùn kì í ṣòfófó bí ìwé ọ̀bá kan kí làwọn kà sí ìgbọ́ ọmọ bá yí ń bọ̀ lọ mọ̀ bá yí <laughs> alright lára ìròyìn tí ń bẹ lókè rẹ̀ ni pé ẹnìkan tó jẹ́ chief registrar chief executive teachers registration council of nigeria trcn professor josiah ajiboye ó sọ wípé àwọn ṣe ìdánwò ẹ báwọn olùkọ́ ṣe gbé wọn sí fún wọn ní inú oṣù kọkànlá ọdún tá a wà yìí àwọn tó fìdí rẹmi wọ́n mọ̀ ní tíntín ní ẹgbẹ̀rún mẹ́rin nínú wọn mọ̀mọ́ ní hmm. bí ẹ ṣe kọ́ sínú ìwé ìròyìn ajiboye ló sọ wípé bí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó lé díẹ̀ tí wọ́n jókòó ṣe ìdánwò láwọn bùdó méjìdínlógójì yíká orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn tí Ah, wọ́n yege mẹ́ wọ́n lọ bí ẹgbẹ̀rún mẹ́wàá ó lé díẹ̀ tó jẹ́ pé tó kùnà three thousand nine hundred and sixty three èé èé ṣe o hmm. nínú àwọn tí ń ṣe pé eh, wọ́n fìdí rẹmi nínú ìdánwò ọ̀hún hmm. wọ́n wá sọ wípé National Council of Education NCE ó ti sọ pé December thirty one twenty nineteen tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni làwọn ò fi wò pé tíṣà tí ọba ti gbé wọn dáadáa àwọn gbọ̀n kù ní ẹnu sẹ́ni àmọ́ ńgbà tí kòró gbèsè ẹ̀dín twenty twenty kòró ba nǹkan jẹ́ hmm. lọ́tẹ̀ tá a wá wà yìí o bá a bá ti ń ṣèdánwò ó ṣe àlàyé pé ní twenty twenty three tá a wà yìí ìdánwò tá a ti ṣe fún àwọn yìí láti wò bọ́ bí ẹ ṣe gbé wọn tó hmm. ó ní ọ̀pọ̀ yóò ti fẹ́ tó bí ọgọ́rùn-ún táwọn ṣe ó ní gbogbo táwọn ṣe yìí náà láti jẹ́ kí a mọ̀ bá wọn tíṣà wa hmm. bí wọ́n ṣe yanrantí sí ni. àjọ àgbáyé kan ní àwọn ọmọ nàìjíríà tí wọ́n tó ẹgbẹ̀rún kan níye one thousand ní ilẹ̀ gẹ̀ẹ́sì the united kingdom ni wọ́n ti há bá a ṣe ń sọ̀rọ̀ yìí torí pé iṣẹ́ fẹ́ẹ̀kì òun náà ni wọ́n ní wọ́n bá wọn rí pé kí wọ́n mọ̀ bọ́ uk nígbà tán sì dọ̀hùn kò sí ntọ́jọ́ ìgánmùṣe iṣẹ́ ìgánmùṣe iṣẹ́ hmm. ìdàndàn iṣẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé ẹ̀ka wọn kan tí wọ́n rí sí. Si mímọ rìnrìn àjò láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè míì tá a mọ̀ sí Migration Agency International Organization fún United Nations wọ́n ní wọ́n ti gba àwọn èèyàn tó bá fẹ́ kúrò ní Nàìjíríà máa lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì the United Kingdom láti lọ rèé ṣiṣẹ́ pé kí wọ́n rò ó re o kí wọ́n sì mójú ẹni tí ń bá wọn ṣètò ìrìnnà yìí àtẹni tó pé òun ó òun ti bá wọn ríṣẹ́ àbó òun ó bá wọn rí iṣẹ́ pàápàá jùlọ àwọn lẹ́tà afúnyín níṣẹ́ employment letters àjàrà bùkà tí ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n rí gbà tí wọ́n sì tó sọ mọ́ra tí wọ́n tẹkọ̀ létí gba ilẹ̀ UK lọ pé àwọn ti di ẹni tí ọmọ ṣiṣẹ́ máa gbé níbẹ̀ wọ́n ní ọ̀pọ̀ àwọn lẹ́tà yìí náà ló ti á dogun dọ̀ràn sí àwọn ọmọ nàìjíríà bíi ẹgbẹ̀rún kan níye lọ́rùn báyìí ní UK kí lọ́ọ́ bá dé gangan ẹni tó sọ̀rọ̀ yìí ní bó tiẹ̀ jẹ́ pé ó kéré tán ọ̀tàlérúgba ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlérúgba two hundred and sixty thousand ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kàn sí àwọn nínú ọdún twenty twenty three nìkan àbàtẹ̀ two hundred and sixty thousand Nigerians ló ti kàn sí àwọn láti béèrè ìmọ̀ràn àti láti béèrè ìtọ́ni lórí ẹni tó bá fẹ́ lọ rèé ṣiṣẹ́ ní UK tó sì fẹ́ kúrò nàìjíríà lọ rèé mọ́ gbé bẹ̀ bákan náà táwọn sì ti ṣàlàyé bó ṣe jẹ́ fún wọn wọ́n ní àwọn wà ń gba àwọn ọmọ nàìjíríà nímọ̀ràn tí wọ́n fẹ́ kó ńlẹ̀ yìí máa lọ sí UK pàápàá láti lọ́ọ́ máa ṣe àwọn iṣẹ́ lẹ́ka ètò ìlera ìtọ́jú aláìsàn àtàwọn ẹ̀ka tí wọ́n sọ pé iṣẹ́ wà ní UK pé kírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n kọ́kọ́ gbàmọ̀ràn kí wọ́n bá fani gbólóhùn dáadáa ní information lọ́wọ́ kó tó di pé wọ́n kàn gbéra pa pé wọ́n ti bá wọn ríṣẹ́ àwọn sì ti gba employment letter ní UK o wọ́n ní nínú àwọn èèyàn bíi one thousand tá à ń sọ yìí ní ìsìn nígbà tí wọ́n gba eh, iṣẹ́ tí wọ́n ní wọ́n bá wọn rí tí wọ́n gbà síná táwọn aláṣẹ UK gbà síná wọ́n rí i pé ah wọ́n ti gbé àwọn eléyìí ní mugun o wọ́n ti gbé wọn ní mọ́gà eh, fún ìdí èyí wájú ò lọ ẹ̀yìn ò padà sí fáwọn one thousand Nigerians ọ̀hún torí pé wọ́n ti wà stranded Mama bá sì pé èèyàn ti wà stranded báwọn ìkórìtà mẹ́ta tí dààmú àlejò ni à ń pè bẹ́ẹ̀. ọkọ̀ jántọ̀ lẹ́nu nínú ìròyìn tó ní í ṣe pẹ̀lú òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ lélẹ́yìí o ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni ọláwálé ṣàdárì ó ti gba àwọn èèyàn nímọ̀ràn pé wọ́n mọ̀tún jẹ́ kí wọ́n máa gbé àwọn ìgbésẹ̀ kan tó lè fọ́ ẹgbẹ́ òṣèlú APC sí wẹ́wẹ́ o látàrí bí ẹnìkan tó jẹ́ ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú yìí tó tún díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ ọ̀hún lábẹ́ ẹgbẹ́ òṣèlú accord nínú ìbò tá a dì nínú oṣù kẹta ọdún yìí eyín olóyè ìbáyọ̀ adélábù bó ṣe padà wá sínú ẹgbẹ́ òṣèlú apc àwọn tó jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti kìlọ̀ fún àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tí ń bẹ́ẹ̀ mẹ́ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó fẹ́ máa padà pé gbogbo wàkíwà tó ń kákọ́ ọ̀bà wù tí ó jẹ́ kí ẹgbẹ́ yìí kó tún pín yẹlẹyẹlẹ kí wọ́n ta kété sí o ìmọ̀ràn náà ni akọ̀wé ìpolongo ẹgbẹ́ ọ̀gbẹ́ni ọláwálé sàdáre tó fi síta ló kọ gbogbo ẹgbẹ́ yìí látàrí bí àwọn kan ṣe ya padà dé àwọn tó ti ya lọ wá sínú ẹgbẹ́ òṣèlú APC padà wọ́n ní pàápàá olóyè adébáyọ̀ adélabú lọ́jọ́ ẹtì tó kọjá lọ bó ṣe dé àtàwọn míì a pé olóyè ìbáyọ̀ adélabú ló padà wá sí inú ẹgbẹ́ yìí tó sì sọ gbólóhùn kan níta gbangba wípé pípadà tó ń padà wá sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní kì í ṣe nítorí pé òun fẹ́ díje fúnpò gómìnà lọ́dún 2027 tàbí òun fẹ́ jẹ́ ẹgbẹ́ gbà mẹ́nìkẹ́nì lọ́wọ́ Adélabú níbẹ̀ ló sọ wípé ṣe é rí kíkú táwọn kú ò àwọn nǹkan kan tára tòun kọ̀ ló jẹ́ kó òun kú principle ó ní àti pé ìṣesí òṣèlú àwa ara wa internal democracy kò sí si, nínú ẹgbẹ́ lákòókò yìí lára àwọn tí wọ́n jọ ya padà dé láti rí Alhaji Isiaka Alimi olóyè Ọlálékan Adéyẹmọ olóyè Kúnlé Sàndà olóyè Gòkè Oyètúnjí ọ̀gbẹ́ni Kọ́lápọ̀ Kọ́ládàísí ọ̀gbẹ́ni Kúnlé Jẹ̀nradé ọ̀gbẹ́ni Akínjídé Akíọ́lá àtàwọn míì míì báwọn. tọ Èkó ìpínlẹ̀ Èkó òun náà lọ́pọ̀pọ̀pọ̀ tọ́fẹ̀fẹ̀fẹ̀ lọ́la ju gbogbo àwọn ìpínlẹ̀ tó kù lọ ní nàìjíríà nínú owó tí wọ́n ń pa wọnú lábẹ́nú IGR ìròyìn ọ́n ní mọ́ńbé ká tó lọ sójúde ọjà lọ́dún tó lọ 2022 àpapọ̀ iye owó tí ìpínlẹ̀ èkó tó pa wọlé lábẹ́nú òun náà ni owó tí í ṣe 651 billion 651 billion láàrin oṣù méjìlá péré wọ́n ní àpapọ̀ owó tí èkó wá pa wọlé lábẹ́nú ní ọdún tó lọ nìkan wọ́n ní bẹ́ẹ̀ bá kó lẹ̀ àwọn ìpínlẹ̀ bíi ọgbọ̀n ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n pa gbogbo owó òun ẹ pa gbogbo ìpínlẹ̀ ọgbọ̀n ọgbọ̀n thirty states ní nàìjíríà papọ̀ wọ́n ní wọn ò pa owó tí èkó pa ní àárín ọdún kan tí í ṣe ọdún tó lọ twenty twenty two wọ́n ní eléyìí jẹ́ kó di mímọ̀ wípé ọrọ̀ ajé àti ìlànà káràkátà ètò káràkátà èkó a jẹ́ pé ó fìdí múlẹ̀ débi pé kò sẹ́ni tí ò lè bá èkó rà kò sì sẹ́ni tí ò lè bá èkó tà wọ́n ní ṣe wá láwọn ìpínlẹ̀ mẹ́wàá kan ní nàìjíríà o wọ́n ní bí IGR ti ń wọlé fáwọn ní tiwọn ó ṣàfihàn ẹ̀ pé bí wọn ò bá gba location látòkè ìpín tiwọn láti inú àpò àsùnwọ̀n nàìjíríà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lóṣooṣù bí wọn ò bá gbà wọn ò lè rí múmi kankan wọn ò kàn mọ́ fọwọ́ rálẹ̀ láì rí nǹkan gbọ́ bùkátà lónìí wọ́n ṣàkọ́ kalẹ̀ iye tí kálukú ń gbà ìròyìn yẹn pé tọ̀ ọlọ́run ó ṣe ti kálukú ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ká padà dé ajá balẹ̀. ajá balẹ̀ appreciation. wọ́n ní tá a bá ṣe ni lóore ọpẹ́ ló yẹ ká dù. gbogbo òṣìṣẹ́ àti ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ the brightland private school alaro ìbàdàn ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó péjú síbi ètò pàtàkì fún ìpapòdà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà olóògbé afolabi hamid anafi the entire management of the brightland private school alaro sango ìbàdàn wishes to express gratitude to everyone who attended the memorial service of late pa afolabi hamid anafi special thanks to all all the officiating ministers, the Anafis family and friends, the Makbayis family and friends, the Adekos family, the Famutimis family, the Anates family and friend, the Feyishetans family, the Okis family, the Adebisis family, the Adelekis family, Adebisi Layout Residents, National Association of Proprietors of Private Schools, Organization Mondial Education Preschoolers, Guild of Medical Laboratory Directors, Fago Sisters, Atio Women Association, and other guests from diaspora. Àdúpẹ́ ṣe gbogbo wa lágbẹ̀yìn announcer, the management. tipẹ́tipẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ti ń léwájú nínú ohun gbogbo ṣèyí mákindé tún di gómìnà tán iṣẹ́ ìdàgbàsókè rẹ̀ yìí ó ń peléke sí ni mélòó gan la fẹ́ kà lẹ́ka gbogbo àmọ́ bí gbẹ́dúgbẹ́dú bá ń gbẹ́dú lọ́wọ́ gbẹnugbẹnu a sì máa ṣiṣẹ́ ọwọ́ wọn ọ̀rọ̀ ọgbà ìgbafẹ́ agodi garden táwọn tọrọ òye ń fòdì ẹnu sọ níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ málàyé garden ó bá tàwọn orílẹ̀-èdè àgbáyé yòókù mu kó sì sọ́dà pé wá ìdàgbàsókè tí ó bá agbègbè Agodi Garden ni kíkọ́ ilégbèé ìrọ̀rùn láti mú kíbẹ̀ òwú yìí kópin ó sì dé bá ìwà ìjàmbá tí ń fìgbà gbogbo wáyé nínú igbó agejù tí ń bẹ̀ ń bẹ̀ láì gegi ibẹ̀ nígekúge tíbẹ̀ ó sì ṣe é rìn ní tọ̀sán tòru láì sí fòyà kankan ìjọba Ṣèyí Mákindé ò ṣètò àti wú ọgbà Agodi Garden tàbí kó kúrò níbi tó wà bí wọ́n ṣe ń pariwo iṣẹ́ ìdàgbàsókè ọ̀tun tí ó fẹ́ ibẹ̀ lójú pẹ̀lú àfikún àmúyẹ mèremère ló ń lọ lọ́wọ́ ń bẹ̀ ẹ má gbọ́ tẹ́lẹ́gàn o oníṣẹ́ ni ká kíkú iṣẹ́ ìkéde yìí ló ń Ministry of Lands Housing and Urban development. ó tún ti yá o gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ àjọ ṣó. ẹ bá mi kẹ́ hallelujah. àṣálẹ̀ orin eléyìí tá a pè ní alẹ́ ìjọ christ apostolic church power of his voice ministry international ìlẹ̀ánú ọdún ọ̀nẹ́lẹ́wẹ́ ìbàdàn níbi tí àwọn olórin ẹ̀mí yóò ti mọ ẹgbọ́n sókè kọrin ẹ̀mí sọfèrè dìbò àmùdáná yẹ́gun èsù kó tún yẹ́gá ẹ jẹ́ ìdìjọ́ gbégbá ọpẹ́ wọ́dún ọdún tuntun nígbà tí àwọn olórin ẹ̀mí bíi màmá bísí aláwìyé àlùkò babatunmise lady evangelist sade taiwo olúwa lónìí Bisi john ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn ọmọnìyí john olúwa tó wojú ní olùgbàlejò báwa prophet ẹ̀sẹ̀ àlùkò ní olùgbàlejò àgbà friday ọjọ́ kejìlélógún oṣù kej kejìlá tá a wẹ̀ gangan ni on the twenty two látago mẹ́jọ alẹ́ ilẹ̀ mọ́gbẹ̀rẹ̀ ìjọ wà ní one CAC Ileanu street Liberty Academy road off Akala expressway Odùọ̀nà Ẹlẹ́wẹ̀ Ìbàdàn níbi àṣálẹ̀ orin hallelujah tọdún yìí tèmi kò ní sọ̀rọ̀ ṣe o lórúkọ Jésù. hallelujah. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alfa ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́ average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. FFX Field Treatment Concentrate. Bí yíyọwó ìrànwọ́ orí epo ṣe mú àkùdé bí ètò ọrọ̀ ajé fáwọn èèyàn tí wọ́n ń lo epo, petrol, gáàsì àti dísù. Ọ̀nà àbáyọ ti dé Autotem Automotive Solution is offering you a fuel treatment concentrate that helps improve the quality of your fuel, prolong the life of your engine, and ultimately help you to save up to 50% on petrol, gas, or diesel. Fún ti yàtàyòtò ọdún yìí, ilé-iṣẹ́ Autotem Automotive ti ṣe àgbékalẹ̀ thirty percent discount fáwọn ilé-iṣẹ́ ńláńlá tó ń lo diesel àtẹ̀dínwó lórí FFX fáwọn tó ń lo petrol. Ilé-iṣẹ́ Autotem Automotive wà ní NCWS company complex along Sango UI road Samunda Ibadan telephone zero eight zero seventy forty thirty two sixty one zero eight zero seventy forty thirty two sixty one FFX Fuel treatments iléeṣẹ́ my daily choice láti orílẹ̀-èdè Amẹ́ríkà ló ṣe. ìmọ̀lẹ́dẹ́ Parada. paradà ẹ ó yè gbogbo ènìyàn. wákàtí náà ti dé tọ́lọ́run alààyè fẹ́ bí ayé gbogbo wò. nínú ìpàgọ́ oṣù kejìlá ọlọ́dọọdún annual december retreat ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú rẹ̀ lábẹ́ àkòrí ìmọ́lẹ̀ ńlá the great light. ọlọ́run alààyè ti ṣe tán láti tan ìmọ́lẹ̀ sí gbogbo abala òkùnkùn ayé oníkòjìkò. èèwọ̀ ni kò má sùn nígbà tó pé èèyàn ń gbáre pẹ̀lú gbogbo ìṣètò bẹ̀rẹ̀ láti december twenty one títí di sunday december twenty four twenty twenty three nìdí á máa já ìmọ́lẹ̀ àtàn òkùnkùn àṣà òmìnira dé. pastor johnson olúlí níyà jùlọ apọ́sù joshua dàpọ̀ òjò prophet samuel jésù yínká pastor joseph olúwọlá jìmí àwọn olórin ẹ̀mí evangelist ọ̀pẹ́yẹmí olúṣọlá evangelist gbémisọ́lá látà glory ọjọ́ thursday ìpàdé aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday àti saturday aago mẹ́sàn-án àárọ̀ àti márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ sunday làṣekágbá láago mẹ́sàn-án àárọ̀ ó yá èrò wìtìwìtì lójú ọ̀nà jesus discipleship ministry yejide junction nítòsí st grammar school mọ̀lété ìbàdàn ìmọ̀lẹ̀ ńlá pastor olúṣọlá emmanuel ayọ̀délé lólùgbàlejò ìmọ̀lẹ̀ dé lórúkọ jésù fún dominira. ajá balẹ̀. ajá balẹ̀. pásítọ̀ kan àtàwọn èèyàn márùn-ún ni wọ́n jọ dáṣọ ẹ̀wọ̀n bọ̀ lọ́rùn ní ìpínlẹ̀ Ondo kí ni wọ́n ṣe ilé ẹjọ́ kan tí ń jòkó ní Àkúrẹ́ àná ọjọ́ ajé monde Ni wọ́n ní kí àwọn èèyàn mẹ́fà nù ìta àti rí pító kan kí wọ́n sáré lọ́ọ̀rì ìfẹ́ wọn ọdún méjì méjì jura lẹ́nì kọ̀ọ̀kan kí wọ́n padà wá wọ́n ní wọ́n ní ńṣe ni wọ́n fẹ̀sùn ìjà àjàgbìlà àti dídà láfíà ìlúrú ni wọ́n fi kàn wọ́n lágbègbè ayétòrò ní ìlàjẹ́ ìjọba àbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ondo nù láti pàṣẹ bẹ́ẹ̀ a tún rí ìròyìn míì wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ uh, delta ńṣe ni wọ́n ba ìtẹ́ burúkú kan láti jí àwọn bọ̀rọ̀kìnní ìlú kan gbé wọ́n sì gba ìbọn rifles méjì lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ìròyìn kan náà hmm. tún wọnú ìròyìn lóòrọ̀ yìí tóun sì ẹ̀sìn dàbí ìròyìn ajániláyà wọ́n ní òǹkọrin kan tí wọ́n ní wọ́n jí gbé ńgbà tí ń kò ní Àbújá tí ń lọ sí òun àtàwọn ọmọ ẹgbẹ́ akọrin rẹ̀ tí ń lọ sí ìpínlẹ̀ Kogi ni wọ́n ní àwọn ajínigbé ni wọ́n dá wọn lọ́nà tí wọ́n kó wọn gbogbo báǹdì àti ọ̀gá wọn ó wá wà nínú ìjẹ́nu Vanguard náà kọ́ ni mo ti rí ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti Àbújá ní ẹ̀hẹ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti Àbújá ní kò sí olórin kankan tí wọ́n jí gbé nínú Àbújá okay gbajúgbajà olórin jùjú kan ọmọọba Dejombo Dejombo Beat àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni a gbọ́ reportedly ni a gbọ́ wípé wọ́n jí gbé láòkò tí wọ́n ń kúrò láti Àbújá máa lọ sí Kogi láti lọ rèé ṣe láti lọ rèé bá wọn lùlù níbi ayẹyẹ kan ọ̀kan náà àwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ òǹkọrin òun náà ni ó fi kinní sí orí ìkànnì ayélujára tó sì sọ pé àwọn ajínigbé wọn ń béèrè fún mílíọ̀nù mẹ́wàá mẹ́wàá lẹ́nìkọ̀ọ̀kan àwọn ọmọ báńdì hùn ìròyìn yẹn ìròyìn tí ó mú mi jẹ́ lójú ẹni ni the jumbo beat ọmọ wa nìbàdàn ni kó tó relocate lọ sí Àbújá nínú àwọn olórin jùjú kí Elédùmarè kó dákun bó bá jẹ́ bẹ́ẹ̀ lórí kí ó bá wa ṣe wọ́n ní rírí o ẹ jẹ́ ká tún mú ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú nǹkan tẹnu ń jẹ bí ọdún ṣe ń kànlẹ̀kùn báyìí àwọn àgbẹ̀ alálùbọ́sà ní ìlú Kánò wọ́n pariwo síta pé ibi tí nǹkan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò wú àwọn náà bẹ́ẹ̀ o pé owó àlùbọ́sà ó máa gbẹ́nu sókè ju bó ṣe yẹ lọ pé kò tẹ́ àwọn lọ́rùn àmọ́ owó táwọn fi ń ro epo sínú ọkọ̀ táwọn fi ń rù káàkiri ẹ wo wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ̀wé fún ẹgbẹ́ àwọn àgbẹ̀ tí ń gbẹ àlùbọ́sà ní kano Mustapha Adamu ló sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn tó ní ntójú àwọn rí ọkọjá àfẹnusọ ó ní owó ọkọ̀ táwọn fi máa kó pẹ̀lú bí ìlú tiẹ̀ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ó ní ọ̀fà tó jẹ́ pé owó àlùbọ́sà yóò máa lọ sí òkè ju ìtọ́tẹ́ àwọn lọ́rùn lọ wá bẹ gbogbo àwọn yẹn pé àfikẹ́ ìdákùn dábọ̀ ni torí pé ẹni tí egun lé wọn ni ọmọ rọ́jò bíi ti rẹ̀ àárẹ̀ ayé ni rẹ̀ àárọ̀ ọ̀run àwọn ọ̀rọ̀ ìjọba ni kíjọba dákun dábọ̀ ní tí wọ́n bá ṣe tí gbogbo nǹkan tí ó fi wálẹ̀ tààrọ̀ dẹ̀ ló pẹ̀sẹ̀ ni làwọn bẹ̀ ń fún ọ bákan náà àwọn àgbẹ̀ oníǹkan abìyẹ́ wọ́n tún ké sí ìjọba àpapọ̀ náà ní lórílẹ̀‐èdè nàìjíríà pé ẹ dákun ẹ ṣàánú ọdún kànlẹ̀kùn àárín nǹkan míì ìnáwó bẹ́ẹ̀ sì ni àárín nǹkan míì ìjẹ́lẹ́yìn síkìn ẹni tí ó ní owó tí ó fi pa ẹran yọ́sà pa adìyẹ wọ́n ní ẹgbẹ́ àwọn ọlọ́sìn abìyẹ́